الرحمن الرحيم بسم الله والحمد لله الذي بنعمته أثبتنا على فطرة الإسلام وكلمة الإسلام وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم وما كان من المشركين صلوات ربي وسلامه على أشرف المرسلين سيد الأنبياء محمد بن عبد الله وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أرجوكم ولو ọba tí ó kú bẹ́ẹ̀ ni padà sí wa lára tí a tún fi ń bẹ ní ilé alàyè lónìí abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala ìdí ayé wa lónìí ọlọ́pọ̀ tó ń gbé lẹ́nu kọ̀ọ̀kan wa gbogbo bí a ti máa lọ sí àbábọ̀ ààbò ọlọ́ọ̀ba tó nípọn ọlọ́pọ̀ pé lórí wa lọ́wọ́ gbogbo àlùkò ọjọ́ òní wọlé agbára wọlé òjò rẹ. atọ̀rọ̀ ìkẹ́ àfihàn fún wa tí wọ́n ti rán àlejò sallallahu ta'ala alaihi wa sallam ẹni tó wà rí ọ̀ràn ẹni aláàánú gbogbo ayé pátá olùwàbá wa pàlékún kẹrẹ àti ìgbẹrẹ tó àwọn ará ilé àwọn ọmọlẹ́yìn rẹ̀ kí n ká lóko olùpẹ̀lẹ́ ìlànà òṣìṣẹ́ ọba aláàtọ̀lù dáadáa nítorí ọdún ọjọ́ àjíǹde gẹ́gẹ́ bí omi ṣe fi ọjọ́ ẹlẹ́ẹ̀kọkàndínlógún nineteen nínú òṣù rọ́jà àti rọ́jà àbúlé àti fẹ́ẹ́ fi ọkẹ́ tó ṣe pé tó bá fi lọ parí oṣù ọ̀kan oṣù tí rọmọdọ́ọ̀nù tí ó ti bẹ̀rẹ̀ ìpínlẹ̀ ló tún dáa bò ó ọlọ́run kọ́ fẹ́ẹ́ wà pẹ̀lú dáadáa o wọlé agbára rẹ láwùjọ rẹ. gẹ́gẹ́ bí àlàyé èyí tí a ń bá mọ̀ wá lórí sẹ́wọ̀ ìdá sẹ́wọ̀ súnmẹ̀ fún àkọ́wà alìbàdàmárì wọ́n tó láyé fún ọlá pé agbọ́n méjì ìyẹn máa ń gbà jáde fún òmìnira agbọ́nrin àkọ́kọ́ òun náà ni ẹni tó jẹ́ pé ó ṣàtìṣe nínú ìlànà rẹ̀ nígbàtìṣe yìí ẹni yìí kì í tẹ̀lé kápọ̀ sí i bẹ́ẹ̀ náà ni ẹni ẹlẹ́ẹ̀kejì èyí tó ń gbódò tí ń jẹ́ òdodo dókítà poli tí ọlọ́run bá gbé yá nípa mọ̀tẹ́mọ̀tì lọ́wọ́ ọ̀lọ́ àlùfẹ́lá tí ń pè ní mùsùlùmí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹni ìparun ni ó sì jẹ́ olùdádádá náà. èyí kọ́ yẹ kó yẹ bó ti ní kó àwọn èèyàn káwọn wọ́n bá kó tó ń pẹ́ rẹ̀ ṣé kó ṣéko wá ń tẹ̀síwájú ó ní wọn alẹ́ rahmatullah anáwó láyé tó mú islam abdu kò yakuna mubtadi'a mùsùlùmí mùsùlùmí ومن زعم انه قد بقي شيء من امر الاسلام لم يقناه اصحاب رسول الله صلى الله عليه وسلم فقد كذبه وكفى بهذا فرحه وطعن عليهم هو مؤكد ظالم فيه محدث في الإسلام ما ليس فيه ونرأى يوم يام رمضان رحمك الله اللهم بارك لعنه اللهم بارك له أنه لا يتم إسلام عبده مدرج تكاكل إسلام ويسمى لكي سابان كان مسلمي إذا مسلمي ولكي حتى يكون مبتدعا مصدقا مسلما tí ó fi jẹ́ pé mo fẹ́ bí ọ̀rọ̀ yìí òun náà ni pé yóò máa tẹ̀lé orúkọ èyí tí àlẹ́ bàbá Muhammad bá ti sílẹ̀ sallallahu alaihi wa sallam mùsọ̀ díkọ̀ yóò jẹ́ ẹni tó gba iṣẹ́ kàdájú tí wá yìí yóò gbà lódodo bákan ní pé mùsùlùmí máa yóò wá jẹ́ ẹni tó dúró ti tẹ́lẹ̀ fún ìfẹ́ ti ọlọ́run ọba yẹnni pé yóò dúró lẹ̀ ní tọ́wọ́n bá fẹ́ yóò sì máa tẹ̀lé bákan ní pé ẹni tó wá lé òpin ìtẹ̀kẹ́fúnkẹ́fù náà lára ìsìláàmù yìí tó ti kí àwọn nǹkan yìí àwọn sọ̀hábà níbi ọ̀wá sàlàyé ẹ̀ fún wa ń wò gbé dé ọ̀dọ̀ wa làkọ́ríkà ti dábàá mi ẹni bẹ́ẹ̀ máa ti pọ̀ ló kúrọ̀ o irú ẹni bẹ́ẹ̀ ó ti tó lẹ́nu tó jẹ́ pé ó ti dáadáa mu bẹ́ẹ̀ ni ó ti wá fi ẹnu ẹ̀fẹ́ ó ti fi ẹnu kùtà ó ti fi àwọn Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú bọ́lá wọn bá ti ní àwọn sọ̀hábà yìí tó tí ẹ bá wá ní ìkẹta mẹ́rin ìsìláàmù tí wọn kò tí ì sàlàyé fún wa ní agbọ́nù kẹta bùkátà àjẹpẹ̀rẹ̀ ẹni bẹ́ẹ̀ olùdáda náà ní ẹ̀sìn ni ẹni àná ni bẹ́ẹ̀ sì ni irú ẹni bẹ́ẹ̀ ẹni sì pé pé ó fi tí òsì lára ìsìláàmù tó fi síbẹ̀ yẹn. dájú ti pé tí a bá ń pè ní mùsùlùmí tí a bá ń pè ní mùsùlùmí tí ìjẹ́sìn mùsùlùmí ó tó pé yóò jẹ́ ìṣe ìpàdé ẹni tó bá ní sáré ìlú wa ní lára ẹ̀rọ adépẹ́kì ìṣe mùsùlùmí nìyẹn mùsùlùmí rẹ̀ mùsùlùmí tí ò fi rárá bí sí ọmọ ni bẹ́ẹ̀ náà wà ní ibi tá nàbí sọ tí a bá wọ̀ nínú àwọn sábà tó sọ̀rọ̀ láti sọ àwọn ọ̀fẹ́ ní pé pé ámúlù ni ni wọ́n kọ́ wá láti sọ ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí irú ẹni bá a ti ń ṣe òun àwọn nǹkan yìí ẹni yóò ti kí ni yóò máa tẹ̀lé bẹ́ẹ̀ ni àwọn ọ̀fẹ́ ń bẹ náà ní sọ̀rọ̀ sọ̀rọ̀ ìròyìn ní a gba nǹkan ìyẹn gbọ́ látòjúwe àwọn nǹkan tó fún wa nípa bíkà àárẹ̀ èdè mi àwọn nǹkan tó fún wa nípa àlùkìyàmọ̀ àwọn nǹkan tó fún wa nípa mọ̀láyíkà àwọn nǹkan tó fún wa nípa àlùjẹ́nẹ̀ àwọn nǹkan tó fún wa nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tó tí yẹn bá fẹ́ jẹ́ mùsùlùmí pẹ́pẹ́ yẹn tí mo ìsìláàmù lò ìsìláàmù lò pé làbúdà ayẹ̀kún ni mo tó ti kọ̀lẹ́ wà mo tẹ̀lé á ó gbọ́dọ̀ jẹ́ mi tí ó gbọ́ ọdún ìtẹ̀yẹ gbọ́ pátá tí ó sì máa tẹ̀lé èyí tí àwọn ìjọba yìí àwọn àrùkí àwọn tó sábà ní àwọn tó máa sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àlùwọ̀sọ́là àwọn ọlọ́run yíyẹ láti ṣe iṣẹ́ yẹn bí ọ̀dọ̀ wa kíríkà lẹ́nu ti dé bá àwọn sọ̀hábà àwọn ìwà gbé iṣẹ́ yìí wọ́n gbé gbogbo ayé pátápátá àbọ̀ wá túmọ̀ sí ìgbà wàá sọ̀rọ̀ ṣé kò tó ọdún mọ́tò ọmọ hàmì ó ní ìnà mú anábà fi kùnú bìlà ìbáàdì ọlọ́run ọba wo gbogbo ọgbà àwọn ìlànà pátápátá òwò jẹ́dá pẹ́lú àmà sàgbárí wọ́n ní ọkọ̀ olóògbé àìláàdì ọlọ́run wà fún gbogbo ọkẹ̀ dá ó rí kí ọkẹ̀ nígbà màsàmádì ló gbọ́ gbogbo ọkẹ̀ ó rí kí ọkẹ̀ nígbà màsàmádì sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lẹ̀ òun ló da jù pátápátá ní gbogbo ọkẹ̀ bá sọ fún àwọn ìlànà sí bọ́lọ̀ ọlọ́run wá sá alẹ́ka pé ìwọ ń tèmi ìwọ ni màá gbé sẹ́yìn fún torí kí ìwọ ni mo rí kí ọ kò pé jù náà àwọn ènìyàn ìwọ ni mo rí kí ọ dáàbì ìwọ lọ kàrẹ́ mọ́tò wọ́n gbàgbá wùdí nìkan aláṣẹ yìí ọlọ́run wá gbé iṣẹ́ yọ obìnrin lọ́wọ́ tún mọ lẹ́nu wá fi kúlú bẹ̀rẹ̀ ìbáàdì lẹ́yìn ìgbà tọ́lọ́run gbé bẹ́lẹ́ àlẹ́bí lọ́wọ́ tẹ́ sallallahu alaihi wasallam ووجد قلوب أسمان غير قلوب العباد فهو رسول صلى الله عليه وسلم من فتا فتا كما wa ní kí wọ́n máa jẹ́ wọlé wọ̀dé fún àlẹ́bí sallallahu alaihi wasallam ó ní kí wọ́n jẹ́ pé àwọn ní kí wọ́n máa gbé iṣẹ́ àlẹ́bí káàkiri ọwọ́ ayé kí wọ́n máa jà nítorí ẹ̀sìn rẹ̀ wà máa rọ áwùn mùsùlùmí mọ̀ rẹ̀ hẹ́sẹ̀lẹ̀ wà máa rọ áwùn mùsùlùmí mọ̀ rẹ̀ hẹ́sẹ̀lẹ̀ àwọn bàbá tá a wà sọ tó jẹ́ mùsùlùmí gbogbo wọn bá wà rẹ̀ pé á ìfẹ́ yìí máa dára kí wọ́n máa dé tó wà ní ìdàgbọ́ ẹ̀ sàmì á ìfẹ́ ìdàrọ́ ọlọ́run ní táwọn kọ́ á bá bá rí lápapọ̀ wọn pé á nǹkan ẹ̀ kí n kò lọ́dọ̀ ọlọ́run ó máa nkọpụ kọ Quran sí ara nkọpụ ó ń kọ Quran nkọpụ ebi ó iwe kọ Quran nkọpụ ewé bí wọ́n nọ kọ Quran yẹn wàá yọ ọ sí ojú kan náà bá àti lónìí nígbà tó ní kí ẹni sọ̀rọ̀ lọ́wọ́ ń jáde kúrò láyé lẹ́yìn àsìkò ogun kẹsẹ̀ tó ń pè ní ogun Yamana ogun yìí àwọn tó ilé ìwà ni wọ́n bá àwọn kẹ̀kẹ́ ìwé àbúgbà tó sọ ìdúró fún wa lónìí. ọba jẹ́ ọkùnrin kó wà lójú kan náà yàtọ̀ sí kó tó wà nínú ewé tó wà ní òkúta àtàkójọ yìí jẹ́ kó wà lójú kan náà báyìí. àbúgbà tó sọ pé kọ̀ọ̀dí àwọn àlè ọkọ̀ fẹ́ pọ̀ ṣùgbọ́n ọba lè kọ́ wọn ìtọ́jú tó ṣe ìṣúná àkókò rẹ̀ ó ní kígbà tó ti pé àwọn akọkùnrin àná nínú wákàtí ní ìbẹ̀lá yìí nìyẹn mo ti wá jókòó nìyẹn mo wá kọkọ àná yẹn láti túrọ̀ tẹ̀lé fàáfíà ti kọ́ èdè túrọ̀ tẹ̀lé náà. ìtàwọn ọ̀sán ọba yìí ṣe mọ́ àwọn mùsùlùmí náà hàbẹ̀rẹ̀ tó wà ní ìdàlọ́ yẹn ìdí wọn rí pé nǹkan da ṣe nǹkan da lọ́dọ̀ bí àwọn ọba àbí kọ́jẹ́ pé nítorí ọmọ bá a lè fi ọlá fọwọ́ sí owó ìtẹ̀bẹ́ bẹ́ẹ̀ náà wàá ní kí wọ́n máa rọ àrùn tẹ̀yíyà nítorí ọ̀sán àbáyé náà wàá rí pé ìtẹ̀ yìí ò bójú mu fowó wa ń dà lọ́wọ́ ìtẹ̀ yìí o ajẹ́ pé ìtẹ̀ yìí ò bójú mu lọ́dọ̀ ọlọ́wọ́ bá ní. ẹnì kí àwọn kàkàrà jọ wà láàánú wọn ní àwọn rí pé ẹnì

bẹ́ẹ̀ bụ bá ń bú ẹ bá ń bú ẹ lè fẹ́ràn àwọn sábà lẹ́nu kọ̀ náà ẹni àrùn pọ́nbélé ẹni òkú pọ́nbélé lọ́dọ̀ ọlọ́wọ́n bá o. torí kí àwọn tọ́lọ́wọ́n bá tàlẹ́tà ni wọ́n bẹ́ẹ̀ náà lòun náà ti kí ni àlejò náà ti yàn ọ́ nígbà àwọn ẹni báyìí àwọn ẹni tó wáyé tó kí ni wọ́n yẹ ká gbàgbọ́ ní títẹ̀lé àwọn ìlànà tó ti kí ni tí wọ́n gbé wá rè á rí pé àwọn tó wá bá nígbà Muhammad sallallahu alaihi wasallam àwọn ọmọ ẹ̀ ni wọ́n gbé ìlànà lẹ́bí àwọn ọmọ tó wá fún wa yálà ní ti sọ yálà ní ti ṣe yálà ní ti bọ̀ wọ́n ti gbogbo àwọn ìkàlẹ̀ pátá àwọn ni wọ́n dé kó dé ọ̀dọ̀ wa ló fẹ́ kí wọn mọ́ ó sì dúró lórí ẹ̀sìn ọlọ́wọ́ ọba bá sọ̀rọ̀ rẹ̀ pé wàá mọ̀ dájú àná òun lẹ́gbàá fi sínú ẹ̀sìn pé yára tó kò sí kílé kẹta àbá fi wọn sílẹ̀ ní ẹ̀mí sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ́làm sáàpù wá gbé sẹ́gbẹ̀rẹ̀ yá eléyìí ẹ̀sìn kọ́ wọ̀lá àtúntò wọ̀lá àlùsọ́làm kò sí nta àmà bí jọ táwọn máa fi àtúntò wọ̀lá níbi ìlànà tá a lè sọ̀rọ̀ lọ́wọ́ àlùfáà sọ́làm tó bá tó wá báyìí ìwà tẹ̀sí tóbi àfáì ọ̀ṣunmi láì sọ̀rọ̀ lọ́wọ́ àlùfáà sọ́làm bí làákàyèsí wà láàfẹ́rẹ́ wà láàyẹ̀kọ́ọ̀lù nígbà wà láàkàyè bẹ́ẹ̀ ni gbogbo ntọ́ni bá tọ́nà bí sọ gbogbo gbogbo nílànà rẹ̀ èèyàn láti gbà á gbọ́ láyé ní máa yí ẹ̀ òkè kí ló fà á ti lè ju wa báyìí torí kí ló fi láti jìnnà àtẹlẹ́yìn àbáta rẹ̀ àmì

kí ọmọ wa bẹ ìṣúná lẹwọ ẹ̀tọ́ ọ̀rọ̀ rẹ nìyẹn ó sì máa ń sára yẹn fún wa àmì sọ wọn àwọn àlùkòrà ó ní gbogbo ọkùnrin padà bí ọba wọtọ ó ní kókò dára kó fẹ́ ìmọ̀tò bẹ̀rẹ̀ ń tẹ òun ní kókò máa gbálẹ̀ àti kí ló fà ẹ̀tọ́ máa ń gbẹ tìrẹ lọ́wọ́ nìyẹn òun òun náà ní kó sára yẹn fún wa ó sára yẹn fún wa nìyẹn àwọn àbọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ pé kí ló fà nínú àwọn àtẹ́yìn àkọ́gbọ́dọ̀ fẹ́ ni wá jáde torí pé kí ni àlùkò والجدال والمراء محدثون كما واجب غريب فيه كما جرى دنيا كنت الباشا gbogbo àwọn ọ̀rọ̀ pátápátá tàbá ìdí yẹn àdáadáa rẹ̀ náà sì ni o tó ṣe pé máa ń lè méjì tó máa ń dùn sínú ọkùnrin ni wọ́n aṣọ ọba sọ akéde wọn akọ ọ̀sẹ̀ náà kódà yẹn lọ́jọ́ ìdí ti bẹ́ẹ̀ àtòkèdèdè òdodo ní kúkúrú òun náà ni pé ìsìláàmù ọmọ òun rẹ̀ tó tó pé nígbà tó bá tẹ̀lé káàdì ìfowópamọ́ ìbára sábà sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn àárín èyí wọ́n jú èyí wa látara tí àlejò sàlàyé láì ní máa wá fẹ́ràn gbogbo sábà wọlé ńlá ọ̀la àpàrọ̀ ọlọ́ọ̀la ògbó rẹ̀ àtọ́lọ́ọ̀ba ọ̀sán ọ̀sán ọlọ́ọ̀ba tọ́tọ́ ẹgbẹ́ ọgbó rẹ̀ ọ̀la àpàrọ̀ ọlọ́ọ̀la ògbó rẹ̀ níbi tí wọ́n ti gbà òkè àmọ̀ gbogbo ní wọ́n bá kọ̀ láti tẹ̀lé àlẹ́ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ àlùfáà níbi tó àtúntò ti rẹ̀ yóò wù wọ́n fún fún ọ̀padà wọlé ayé ṣùgbọ́n kò ní ṣe ìṣèmọ́ ń jọ́lẹ̀ wọ́n wá tẹ̀lé àbámọ̀ ọlọ́ọ̀kan má ti rìn àti nílẹ̀ àbámọ̀ ọ̀la àgbàrá ọlọ́ọ̀la àrùgbó rẹ̀ abẹ́lẹ́ ọ̀sán àlẹ́ ọ̀sán àlẹ́ àlámọ̀ ìyọ̀kọ́ ọlọ́run sáré nìkan kó tí ó tù wá wọlé agbára wọlé òbí rẹ ọlọ́run bá fún ìwé ìdìbò kẹwà ibi àdéhùn lọ ìwé ìdìbò sì lè fi ọlọ́run gbàdúrà wa ní kọ́kọ́ ní gbangba ọlọ́run gbàdúrà wa wọlé ìdìbò láyé ọlọ́run ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم اللهم اجعل استحسنا عقبتنا في الامور كلها وعجلنا من خير الدنيا وعذاب الاخره اللهم انت وجدنا بدعائك ووجدنا اجابتك وخذ اولئك ما ملكنا وعجبنا كما